mẹ́ta péré lójúṣẹ́ fún wọ́n sì fi ń ṣe wà ó ìwọ náà sì ń ṣe irúṣẹ́ ò ládá mélòó lè yàn gbà mẹ́ẹ̀. ẹ dàpọ̀ ládá mélòó wà lànàbí wa ń gbà báyìí láàrin àìsàn lọ́wọ́ torí àwọn sọ pé lábẹ́ òfin ṣẹ̀rí àpọ̀tọ́ kó wípé ọlọ́run kí ànábì ọlọ́run kí ànábì ọ̀gbọ́n nà torí pé ọlọ́run ti kẹ́ ọlọ́run ti gẹ̀ ẹ dàpọ̀ lọ́wọ́ òní lásán iye commission bílíọ̀n mélòó lànàbì ti gbà ẹ wo iye mùsùlùmí ti ń gbàwé láyé náà ló ti bẹ̀rẹ̀ fún wa anabi sallallahu alaihi wasallam ó sì sọ pé mẹsẹlá ala khayri falahu mithlu ajri fa'ilihi min ghayri an yanqusa min ujurihim shay ẹni tó bá pè yẹn lọ sí di dáadáa yóò gba aru ládẹ tó bá ti dáadáa láì jẹ pé tiẹ̀ tó gba nkọmíṣà jẹ onídìí nǹkan kan kò nù tiẹ̀ torí délé ọ̀dọ̀ wa jẹ náà ìwọ náà jẹ́ ẹni tí ó mọ̀ gba commission dáadáa irun là ń lọ kí lásán ìgbà tó fẹ́ ti dé lé orí tọ̀ ẹ̀yin ọmọ ọ̀sọ̀lá ọ̀sọ̀lá ẹ̀yin ọmọ kíláàsì yá ẹlẹ́kùn ọmọ mẹ́fà wọ́n tẹ̀lé ọ irun mélòó lọ́gbà aládàá rẹ̀ irun méje àwọn náà ti gbà tí wọn. ọmọ tó náà jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ àbúrò rẹ̀ ẹ̀ta ti tiẹ̀ náà ba iye èèyàn tó jí tó jí àwọn alábàágbé yín ọba alágbádá wọn ti pè ń ro alágbádá ẹ̀yin náà ti jẹ́ kírun subhanallah ẹ wòye ládàá sí yín kò jọ kẹ́tì máa fa àwọn ọmọ náà ẹ̀yà Muhammad dídí kọ́ ká lọ́mọ́ síláṣí ẹ̀ẹ́ subhanallah ẹ̀ wòye ládàá kí wọ́n máa kó jọ ojoojúmọ́. sọ̀rọ̀ pé wọ́n pèpè lọ síbi dáadáa wọ́n kọ ìbàjẹ́ pẹ̀lú àwọn torí tẹ́ ẹ bá fún wọn lẹ́ lómi ò sùn títí tó rọ̀ fi pàtàkì. ẹnìkan kan jáde ń jọkàn nígbà tó ń fi ọ̀fọ̀lá ọ̀fọ̀lá ó sì dìde ó sì fàájú wọn sórí láti òun lọ rẹ tó ọba bá jí mi pé sọlá a ilé ọgá jù ọ tó ìwọ lọ rẹ jẹjẹ má lè rí i rẹ ti pé ẹgbẹ títí ẹsẹ Ọlọ́run gbọ́dọ̀ jà tó ọmọ pé kìí sí ọ̀dọ̀ ara rẹ lọ àbí òye wa ọ̀dọ̀ ló pèpè lọ tí náà ni. yóò fẹ́ dán o títí torí tọ́lọ́ náà ló ṣe ń ṣe nǹkan yẹn àbí torí tara jẹ náà inú àdánwò ni torí pé tọ́ba ti fara ya mẹ́rin ya èmi màmá tẹ́tẹ́ tọ́ba ti ti fọlá ó tẹ ìyá sẹ́nu pé yóò ti yóò ti máa di personal affair àmọ́ gbàgbé pé ẹ̀sìn ni wọ́n pè lọ síbi rẹ̀ wọ́n náà máa síbi rẹ̀ wọ́n sọ pé tọ́kọ náà tó gbogbo àmàlà gbàtọ́ bá tó ti lọ wàlúwà yóò sùn yóò máa tí ọ gbogbo àti wọn bá ti fẹkẹ ẹjà tó fẹ kó bú òun padà wọn bù sọta ló lè ṣe ìlọlẹlẹ iná sọbọ o fún yàrá tó sùn kò ní lè ṣe o tẹ̀wọ́n pé tí ẹ̀ máa sẹ́yìn náà bá níyàwó àwọn obìnrin máa ṣe kéèyàn òdìdè kéèyàn ògbìn náà ṣe tí ìyàwó yẹn ti kọ́kọ́ gbọ́ síjú alákòóyé torójú oorun ló ti gbọ́ pé àkọ́kọ́ wọn bá rú àbẹ́ lómi so ọ wá títí jọ́ kejì ọkùnrin yẹn wá jáde ó wá hàn pọ́kọ́ oníbàáwí ìyàwó yẹn lè má jáde gbà wọ́n tẹ́ bá ti padà délé yóò sì rẹ̀ kẹ̀kẹ́ lẹ̀ tí o ti wú sani wèrè léyìn bá wílẹ̀ sẹ́nà èmi ní torí pé wọ́n sọ pé kọ́ lọ kírun ni wọ́n bá yín wípé àwọn lẹ́yìn ò lè sọ̀rọ̀ ẹgbẹ́ ní pálábá pọ̀ ni à ah. bọ́dọ̀ lómi wọ́n lè ti débi pé ní ìsìn ní ìsìn ẹ jáde kẹ lọ fẹ̀ wàá lọ wà tó tó torí ọkùnrin gbà ló lè fara dà nǹkan púpọ̀ tí ọba sì níyàwó àbí ìyàwó rẹ̀ bá tíráàbù àbí tí ìyàwó bá bẹ́ẹ̀ tó sì à ah, tètè ẹ sì kàn wá kàn wá lábùkù báyìí torí máa ń lu àwọn tó dé fún àwọn ń jàjà kájọ ọkọ àwọn lóhùn yìí subhanallah sùtì ìbá tó kéèyàn ṣe sùúrù ẹ láti fẹ́ yẹn ó lè gbé gbogbo yẹn ló ní dígínì tì tiẹ̀ ẹnìkan á ní tọ́ ọ bá tún fà wọ́n máa yọ lọ kọ́ ha lẹ́lẹ́dẹ́ iná sọ̀rọ̀ gbogbo àwọn ọ̀wà báwọn kọ́ ọmọ ti dáadáa pàdé àìdáa ẹni tó bá lè ṣe sùúrù ni ó ṣe wọ́n máa yọ lọ kọ́ ha. إلا ذو حظ عظيم àwọn tó léèrè ń jẹ ńlá lọ́dọ̀ Ọlọ́run àwọn nìkan ló lè fara darí ẹ torí délé ẹ gbọ́dọ̀ káàárẹ nípa pípín yẹn lọ síbi dáadáa Ọlọ́run bá wa ọwọ́ ń pè àkíyèsí wa lọ síbi pípa ṣọ́ra ká má di ọ̀kan nínú àwọn ẹni tó fojú ọ̀nà lẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ríran. ọlọ́ni wà látẹ̀kùnú kẹlẹ́ ní nàṣàfọ̀rọ̀kù wọ́ọ̀tẹ̀lẹ̀kù wọ́ọ̀tẹ̀lẹ̀kù mẹ́ẹ̀ẹ́dẹ́ máa jẹ́ àrùn bẹ̀yìnà وأولئك لهم عذاب عظيم ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin ìjọ anabi muhammed sallallahu alayhi wa sallam à ń pọ̀ fún yín ẹ má dàbí àwọn àjọ tó ti síwájú yín nípa bí àwọn ti pín yẹlẹyẹlẹ nídìí ẹ̀sìn ọlọ́run lẹ́yìn ìgbà tí àwíjàre ti dé àwọn ẹ̀rí tó múnádóko ó dé sí wọn lọ́dọ̀. irú èyí tó ṣe pé irú rẹ̀ kì í tẹ̀yàn lọ́wọ́ kéèyàn tún wá pín yẹlẹyẹlẹ irú rẹ̀ kì í bẹ lọ́dún èèyàn kéèyàn tún wá yapa ẹ̀yìn ìgbà tí wọn àwọn ẹ̀rí ńláńlá wọn èyí tó dọ́wọ́ sí wọn ìgbà náà ni wọ́n wá pín yẹlẹyẹlẹ lẹ́yìn tọ́lọ́ ti ṣàlàyé fún wọn nípa Ànábì Ìsá alayhi salam bí ẹrú ọba ni kì í ọba. gbígbé ẹrú ọlọ́run ọba ni kìí ṣe ọmọ ọlọ́run gbé ẹrú ọlọ́run ọba ni kìí ṣe mẹ́ta lọ́kan ọlọ́run tẹ̀mọ́ pé ìgbà náà ni wọ́n á pín yẹlẹyẹlẹ àwọn kan ní wọ́n sọ pé táwọn mú ní kọ́lọ̀ ni àwọn kan sọ pé táwọn mú ní pé ọmọ ọlọ́run àwọn kan ní táwọn mú ní pé kí ni mẹ́ta lọ́kan ọlọ́run wọ́n pín yẹlẹyẹlẹ lẹ́yìn ìgbà tí àwíjàre dé ẹ̀yẹ má dàbí wọn o àwọn Yahudi lẹ́yìn ìgbà tó lọ ti sàlàyé fún wa. pé ànábì Ìsá òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ọlọ́run ọba ni kì í sọ máa dì náà lẹ́yìn tó lọ́n ti sàlàyé fún wọn nínú Tàwúrátà tí wọ́n tún fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nínú Ìnjílà ìgbà náà ni wọ́n á sọ ike rárá o àní tẹ́ kókò bó tẹ yẹ ọmọ ọba tẹbi náà ni fi lépa títí ló lérò tiwọn tí fi pa pa lérò tiwọn tí fi pa lérò tiwọn tí ń pẹ̀kí lẹ́yìn ìgbà tí òdodo dé wá bá wọn ni wọ́n pín yẹlẹyẹlẹ ẹ̀yẹ má dàbí wọn o ẹ má dàbí wọn tẹkọrọ́kù wọ́n pín yẹlẹyẹlẹ wọ́n sẹ́lẹ̀kù wọ́n yapa níbi tí a ti máa jẹ ọkùnrin náà lẹ́yìn ìgbà tí àwíjàre ti dé wá bá wọn o ẹ̀yẹ má dàbí wọn o ìdí sì ni pé wọn ò sàdédé pín yẹlẹyẹlẹ nítorí pé tẹrọkù amúrọ̀bí màrúbí wọn náà yà wọn kì í sì kọ́ bàjẹ́ fúnra wọn. lẹ́nu pé nìsín tẹ́nìkan bá ní ọmọ ọlọ́run náà sáà ẹnìkan ní àhà bí wọ́n ti sọ fún wa kí kì í sọmọ òun òun òbí ma ẹnìkan yìí sọ sí wọn wọn kàn gbẹnu lọ́ọ̀nù. ìjọba awùkálùkù kọ́ sọ lẹ́nu pé lọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn tí ń tẹnu wa rọ̀ kò tẹnu wa rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n ojoojúmọ́ àwọn kan kó bò wọn. èyí sọ sọ orí bẹ́ẹ̀ sọkúsọ lẹ́ ń sọ bí ẹnìkan ní ìsinyìí gbogbo inú àwọn èyí gbogbo tẹ̀síìrì kan ṣe fáwọn èèyàn táwọn èèyàn ń sàǹfààní ọlọ́sọ ọlọ́sọ ọlọ́sọ ètò ṣe fáwọn èèyàn lásìkò fún tẹ́lẹ̀ kọ́nà bí a máa lásìkò fáti gbọ́rọ̀ rẹ̀. tí wọ́n ń kọ́ lórí tìrìtì ní gbogbo mọ́sálásí tí gbogbo olùmọ́sálà yìí fáwọn èèyàn ẹnìkan ní ìsìn iṣẹ́ tiẹ̀ tí ń ṣe gbogbo tẹ̀síìrì kò rí nǹkan kan sọ fáwọn èèyàn wípé ọlọ́wọ́ bí obìnrin kan tẹ́bá wàá gbọ́ à ń sọ fáwọn èèyàn pé ìsọkúsọ ni sọ irọ́ ní ti ń pa kọ́ mọ kankan kò fi ọlọ́run ẹni tó bá ti mọ kankan kò fi ọlọ́run kọ́ lẹ́tọ̀ kọ́ yanu kọ́ yanu kẹ́ ha àti tẹ́yìn bá ń dùn lọ́dọ̀ ẹni tí ọba kò kò sẹ́yìn. so tẹ́mọ̀ kí mẹ́sì náà àwa ti káàdì ìjọ ń bàjẹ́ lórí àmọ́ sọ torí pé olùkọ́ àwa ibi tá a bá lọ dákẹ́ nígbà tí aburú bá dé látọ̀dọ̀ lọ sí àbá dé kọ́mẹ́tẹ̀ kó gbogbo wa ní bí mùsùlùmí èfi dákẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn yahudi àti nàfọ́nrán àwọn tó tiwájú wa tí ẹni tí ń ṣèbàjẹ́ bá ṣèbàjẹ́ ẹni tó ogun ọkàn máa wò rán nínú àtẹ́ni kan ó tutù tó ní òògùn tòun nítorí ọ̀rọ̀ ọ̀bọ̀ bá fẹ́ ṣe lòun máa sọ fún pé kó sí i sẹ́nu pé nígbà tí gbogbo wa gbọ́ ara wa kò máa sọ àní irú ọ̀rọ̀ wèrè wo ni. ọ̀lọ́n kí ló fọ́ náà pè sẹ́wọ̀n pé gbogbo mùsùlùmí tó máa ń gbọ́ sẹ́nìkan sọ̀rọ̀ tó lè kó báyìí tó lè kó ìparun báàlú mà sẹ́wọ̀n pé kálukọ́ sọ̀rọ̀ subhanallah bẹ́ẹ̀ làwọn mùsùlùmí ní gbogbo àgbàlá yìí nígbà tó kàwé tuntun tó ní ẹntatẹ́mẹ́ntì wá àti lòun ṣe ń tò sẹ́wọ̀n pé ara gbogbo yẹn kò máa sọ àbí òkú máa sọ òkú máa sọ pé àhà ìsìlámù nítorí pé ẹ̀rù ń pa kálukú nínú àwọn ẹni tó bá mú òdodo wípé tẹ ẹ bá fi lè gbé ẹnu lọ́wọ́ bóyá ìyá ń bọ̀ lọ́dọ̀ ọlọ́run nígbà tó bá sì dé tán gbogbo ẹni tẹ ẹ mà tẹ ẹ kọ tẹ́lẹ̀ àtẹni tí òun náà tọ́jú pé láhàúlà làhúwà làkúwà òun ọmọ bọ́dà bí ọ̀dà tẹ́lẹ̀ náà gbogbo yín ni ẹ kò lọ ọtọ́kù fìtìnẹ̀tẹ́ni làtúnṣe ìbánilẹ̀ ẹtọ mọwọ àtẹtí ọmọwọ ni ó kù bí islam ti ṣe rí nu ẹnì kan ní máa ṣe bàjẹ́ káwọn èèyàn máa wòran torí ẹ ló ti jẹ́ pé ẹnì kan ní islam wàláhì àwọn tí ń sọsọkúsọ nǹkan wọn máa sọnù sọ̀rọ̀ torí wọn mọ̀ pé kọjọ tó kẹnu gbọpọ àti káwọn èèyàn máa gbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn fi islam dáa púpọ̀ islam da púpọ̀ ẹ̀ àbá ti ń sòdodo gan ti ń sòdodo ti ń sòdodo ti ń kò dodo ti ń kọ́ síra àbá bóyá nítorí òun mọ̀ lódodo bóyá lọ́dọ̀ àwọn kan àbíkì kan takò láti jẹ́ sọ́ra àwọn rìlíìsẹ̀ tọ́ba ti rìlíìsẹ̀ èsì bẹ̀rẹ̀ ni ẹ̀ o sẹ́kùn làgbáyé rahimahullah bó ti jẹ́ olùmọ̀ àgbà wọ́n fi sẹ́kùn ní báyìí rahimahullah olùmọ̀ wa àgbà wọ́n fi wọ́n léèrè kí ni ẹ fẹ́ sọ nípa ẹsẹ̀ kílàsì náà ni wọ́n ní lónìí àwọn ọ̀mà bẹ́ẹ̀ni kan bẹ lábẹ́ sẹ́mà títí rìn lókè pẹ̀ tọ́mọ̀ nípa àbíkà níbi Muhammad sallallahu alaihi wasallam tó tó ṣe kílàsì náà. kẹmọ káwọn olùmọ̀ àwọn lábòsí àwọn ẹni tí wọ́n bí alẹ́ rẹ pé kí lè máa ń pa alábàdà àmọ́ pé gbìyànjú àwọn tó <laughs> tó o bá sọ òdodo kí ni ó dínkù fún ọ torí ẹ ẹ wá wo bí olùmọ̀ àgbà wa gángan lágbàlá yìí ẹ wo bẹ́ẹ̀ sọ nípa olùmọ̀ àwa àgbà Sheikh Al-Albani ṣùgbọ́n bí Sheikh Al-Albani ti kàràbàtà dùn á wọ́n fèsì fún bàbá débi kó sún àwọn náà àwọn náà bẹ̀rẹ̀ síra ni wọ́n ní ẹ dákun ẹ má pè mo lé pọ̀ ẹ má pè mí náà lé pọ̀ áá wọ́n fẹ́ fi à ń fèsì fún ni pa mí nì. <laughs> tonti kó dodo làwọn ń wá òdodo náà wọ́n sọ fún wa láti wá bá wọn sọkú sọ torí ẹ̀ ló ti jẹ́ pé Islam dà púpọ̀ torí pé àwa ń ti wa àní holy people àwọn tí nìkan àwọn ní holy people wọn burúkú ni wọn holy people ti ń yàgbẹ́ holy people ti ń tọ̀ holy people ti ń fọkún àbẹ́rẹ́ ìfẹ́ ṣe holy tó ajẹ́ pé ó lé ìgbẹ́ nu ó lé ìtọ̀ kò sí kọ̀dáàsà wípé nìkan kọ̀dáàsà tó fi nìkan wípé ó lé máa kullu bani ádámà kọ̀pọ̀ wa khairul khatta'in at-tawwabun gbogbo ọmọ anabi ádámà láti ṣe bẹ́ẹ̀ ni anabi wa sọ sallallahu alaihi wasallam ètò wa lóore nínú àwọn aláṣìṣe làwọn ẹgbẹ́ ṣe kí tọ́ bá ti ṣàṣìṣe wọ́n máa ṣe kí ni ọ̀nà àtúbà torí bí eléyìí ìlú ti jẹ́ ìpín lọ́dọ̀ táwọn mùsùlùmí ọlọ́ọ̀ni ẹ̀ gbọ́dọ̀ dàbí ọ̀kan nù wọn o iná ẹ̀ ni àwọn mùsùlùmí ti apply rẹ̀ àwọn ọ̀fẹ́ yapa ẹ̀rí pété ńgbà tí yapa gan dé kálukú ké ìbídí àlẹ́ ń sìn o eléyìí ọ̀sán náà tàbí pé tọ́ba ti yọ ọ́ kòmí wọn ni àfa àbíjà àbíjà àbíjà àti gbogbo nǹkan bíjà lọ́dọ̀ rẹ̀ sẹ́nu kí wọ́n ń kọ́ ọ bàjẹ́ fún wọn ló fi di àfa gbogbo nǹkan bíjà lọ́dọ̀ rẹ̀ tẹ́tún náà lẹ́wọ́n àti sáfẹ́ bíjà. bẹ́ẹ̀ bá tún yọ kẹfẹ́ nínú oṣù tọ̀ àwọn ti wá rí pé wọ́n ní bí ìbàjẹ́ ìsìlámù kò sọ́nà bẹ́ẹ̀ lọ́fẹ́ ń kọ ìbàjẹ́ nù àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ bá wá kó bàjẹ́ sẹ́ni gbogbo ẹni tó máa ń tì máa ti máa ń fọwọ́ ra lọ́sọ̀ ń fọwọ́ ra lẹ́ẹ̀kẹ́kẹ́ ẹ̀ ẹ̀ ọmọ sòótọ́ ni ọmọ sòótọ́ torí tó bá ń sòótọ́ ó rí pé gbogbo yẹn ọmọ wò pé ó bí mi náà lóúnjẹ o bá mi lóúnjẹ òní ó ní ọwọ́ sí mo fi ń jẹ búrẹ́dì dá owó mo fi ẹnu ọ̀dà sọ́wọ́ àdá ìbá owó fi inú dì sì ni kò kúkú sì ọ̀dà kábí tó sọ fún gẹ́gẹ́ zara ọ̀kẹ́ ọlọ́run tó nítorí di eléyìí báyìí ẹ ẹ al-amru bil ma'ruf wan-nahyi 'anil munkar iná ló fi ní sìn tóbi jẹ́ pé ẹlòmíì ní tó bá fẹ́ parọ́ máa nàbí yóò ti kọ́kọ́ wulẹ̀ tó mú àwọn àdìsí kan tí ò sí tó ti kọ́kọ́ àwọn ta lọ́wọ́ à ń kalẹ̀ so tó bá ti rí pàrọ̀ tí ò ní lè jarọ̀ nígbà yọ̀ọ́ mọ̀ á túlẹ̀ nírọ̀ àmọ́ tó bá yẹ kó mi sékìlì ẹ̀ nìkan bá ń tẹ́ sálẹ̀ tó lè sọ pé àdìsí ẹ̀ ta lọ́gbàá wa yóò ti kọ́kọ́ sí pèsè wájú náà aa ah, gbogbo àwọn àti ti dáàmú wa ẹjọ́ bá sọ kọ́kọ́ nù rẹ̀ ọ̀fẹ́sẹ̀ ẹni lẹ̀ kò gún régé kò ní dá o sẹ̀rọ̀ kéyìn ó ti di nǹkan mí nù nítorí pé ìjọ ànẹ́bí sọ̀rọ̀ láì sọ̀rọ̀ ìjọ tó dáa ni wọn ò ní rí pé kéèyàn sá sí kí wọ́n dákẹ́ wàláyé orí ni orí kìtì ni nínú mọ́tíláṣí nìyí ẹnìkan sá ti ṣe ẹnì pé wàláyé nìkan sọ fún náà àmọ́ oríṣiríṣi ọ̀nà là á fi sọ ọ́ ẹlòmíì lè fi iná jẹ́ bẹ́ẹ̀ o ẹni tó tó tú àṣírí èèyàn láàrin àwọn kọ̀ọ̀kan kankan fún yẹn dúpọ́ ó tú àṣírí èèyàn lọ irú eléyìí ọ̀dà ọ̀rọ̀ àlọ́gbà níwọ̀ kan nǹkan á ń tẹ́ sílẹ̀ kan ọ̀dà o wàláyé náà yóò dùn torí pé wọ́n kú láṣìírí yàtọ̀ sẹ́ni tó tu fó tọ ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ dàbí àwọn eléyìí àwọn ẹ̀tọ́ ṣe é pé àwọn ẹ̀tọ́ ṣe é pé wọ́n pín yẹlẹyẹlẹ lẹ́yìn ìgbà tí àwíjàre ti dé wá bá wọn ọlọ́ni wọ́pulẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún àdàbọ̀nà ọ̀rẹ́ ìyá ńlá ń bẹ fáwọn eléyìí o ìyá ńlá ń bẹ fáwọn eléyìí ẹ dákun ẹ ti dájọ padà síbi áyà tó síwájú eléyìí ẹ rí i pé ọlọ́run ròyìn àwọn ó ròyìn àwọn kan ó ní yad'una ila al-khayr wọ́n máa pèpè lọ sí ìdíkìmí oore wa ya'muruna bil ma'ruf wọ́n máa fà wọ́n láti láti ṣe dáadáa wa yanhauna 'anil munkar wọ́n máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn iṣẹ́ orísun mélòó wọn ti o iṣẹ́ orísun mẹ́ta ẹ wo àwọn tó tẹ̀lé wọn ọlọ́ọ̀ni ẹ̀ gbọ́dọ̀ tàbí àwọn tó ṣe pé tàfọ́rọ̀ kú wọ́n pín yẹlẹyẹlẹ wàhálà kú wọn yapa min ba'di ma ja'ahumul bayyinah lẹ́yìn ìgbà tí àwọn àwíjàre ti wá bá wọn. dáadáa làwọn ẹni àkọ́kọ́ ṣe àìdá làwọn ẹni àwọn ẹni kejì ṣe ẹ wo ẹ̀san sọ́nà ọba tó fi tì sọ́dọ̀ àwọn ẹni àkọ́kọ́ nítorí kí wọ́n ṣe dáadáa ó ní wa ulaika humul muflihun àwọn ẹni àkọ́kọ́ lólórí rẹ o àti ìwọ náà fẹ́ sórí ni ọwọ́ abéèrè pé kí wọ́n sọ asbáàbù fẹlẹ́ à kí wọ́n sọ fún ọ àwọn tí ma dé ìrìnsórí rẹ̀ asọ̀fẹ́ ad-da'watu ila al-khayr wal-amru bil-ma'ruf wan-nahyi 'anil munkar ìpèsè lọ sí di kásì rere ìpaniláṣẹ pé kásì dáadáa kásì kọ ìbàjẹ́ fún yẹn ìmọ̀ dé ìrìnsórí rẹ̀ ẹ wọ àwọn ẹni kejì àwọn yapa wọ́n pín yẹlẹyẹlẹ lẹ́yìn ìgbà tí àwíjàre ti dé wá bá wọn wọn ní ẹ̀sán tí wọ́n ní pé wọ́n kú láàbíkà lẹ́kùn màdábọ́n àwọn àwọn eléyìí ìyà tó tóbi níbẹ̀ fáwọn. kí ni wọ́n wá ṣe tó fi lẹ́tọ̀ọ́ sí ìyà tó tóbi òun náà ni kí wọ́n pín yẹlẹyẹlẹ wọ́n sì yà pa. tí wọ́n bá wá ń béèrè sí ẹ̀dá kan kí ni máa jẹ́ kí ìyà tóbi ọtọ́ sí ọlọ́mọdé ọtọ́ sí wa ó kí ni lè bá àṣẹ náà àti kí àti pínpín yẹlẹyẹlẹ ń di ẹsìn Ọlọ́run torí de lẹ́yìn tó bẹ wá wa ká jìnnà sí yapa ká jìnnà sí pínpín yẹlẹyẹlẹ ń di ẹsìn Ọlọ́run àwọn olùmọ̀ọ́ sọ pé irú wọn náà làwọn ẹni tó ṣe bídíà ìyẹn ni pé wàlẹ́ àtẹ̀kùn kẹlẹ́dí náà tẹ̀fọ́rọ́kù ayé mìíràn ọmọ mi máa bíyà wà mìíràn mọ̀bẹ̀tẹ̀dìá ẹ má dàbí àwọn tó pín yẹlẹyẹlẹ ẹ má dàbí àwọn ẹni tó yapa nínú àwọn ìjọ tó ti síwájú àti nínú àwọn aládàádáálẹ̀ nù yín aládàádáálẹ̀ àwọn náà fún yẹlẹyẹlẹ àti wọn fún yẹlẹyẹlẹ wọn fún yẹlẹyẹlẹ wọn yapa àbí wọn yapa wọn yapa torí délé ẹ rí i pé àdáadáalẹ̀ oríṣiríṣi lò àmọ́ súnà oríṣi mélòó ni oríṣi kan àdáadáalẹ̀ oríṣiríṣi ni nítòsí yí àdáadáalẹ̀ náà nìkan tó oríṣiríṣi torí pé rọrùn ìsìnà ni ìsìnà ọyọ pé oríṣiríṣi torí pọpọlọ àwọn tó gbé kalẹ̀ oríṣiríṣi ọpọlọ yìí ti jọra wọn bọpọlọ kálukú bá ti ṣe rí bẹ́ẹ̀ làdáda alẹ sí orí ìlọpàá làdáda alẹ sí pé gbalùkù gbẹgbẹ ṣùgbọ́n súnà ẹyọ kan ní tó sì yẹ náà lọ́pọ̀ yẹ kókó méjì nítorí pé òun rọ̀bàníyẹ̀sìn lọ́sọ̀rọ̀ àtọ̀dọ̀ ọlọ́run ló ti wà a ti mọ̀ pé gbogbo tó bá wá látọ̀dọ̀ náà òdodo ni òdodo kì í sì pé méjì tó ìdí nu tó ti jẹ́ pé tó ń bá ń ṣe sọ́nà gbogbo bí tó ọba dé láyé wàá rí pé gbogbo mùsùlùmí ti ń ṣe sọ́nà bí ìrẹ́ wá rí àmọ́ tí ẹ̀ máa ń ṣe bídíà gbogbo bí tó ọba dé láyé ó rí pé bídíà yóò kọ́ rẹ̀ lè jọra wọn ṣùgbọ́n tẹ̀yìn ò ní jọra wọn tí ẹ bá ti sọ ikọ̀ Tìjàníyà tó bá fi lè gbéra pán láti bí tọ́lú lọ sí odò ọba nítòsí lórí tó báwọn ti máa ṣe wọ̀ bí bàtà wọn ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe tiwọn lódò ọba. tọ́ba wa ń lọ sí títọ́ lè fún kọ́ sẹ́mi pé yóò tún lórí ibi ti kọ́ lọ tí ó gbé wá ní tí ó fi fún tí ọ̀dà. tọ́ba lọ sẹ̀nìkà ń kọ́ à ìdí àgbà yóò rí pé á ah, sẹ́yìn tó ṣe ń lẹ́yìn torí kò sá pọ̀ nìkan tó ń tẹ̀lé ju pé modernization ni agbáyé kálukú gbèsè yóò gbèsè ilé yóò gbèsè yóò gbèsè ẹ tara tẹsíbá àwọn wò tí tẹsíbá àwọn jọra wọn náà kọjọra wọn ẹlòmíì orí tẹsíbá rẹ ó tóbi ẹlòmíì ó kéré ẹlòmíì àwọn àmì fún ẹsẹ sí blue and yellow ẹlòmíì green and white gbogbo ẹ náà kò sẹ́ẹ̀lì fún ju pé bó ṣe wù nínú èmi ń kọ́ ilé ìlú owó èmi tọ́ba tí wọ́n gbéra láti bẹ̀rẹ̀ sọ lọ kánò tọ́fẹ́ lọ́wọ́ tí wọ́n ti ṣe tìjà níyà ń bẹ àbí káàdì níyà ó tún rí pé ah, ah, àwọn eléyìí tó ti yọ̀ títí wọn díẹ̀. ṣùgbọ́n tó nà gbogbo bí wọ́n bá lọ bá kẹ́ náà wọ́n máa rí alhamdulillah. torí ẹ gbogbo eléyìí ọ̀nà fún ọ ní báyìí ọkàn àwọn tó ń tẹ̀lé sínú wọn ò fún ọ̀tà fọ́rọ̀ fún òṣè ìfìlà fún òpin yẹlẹyẹlẹ fún òṣìyapa. torí ẹ lẹ́sìn wọn lẹ nìkan ní khalifa wọn lẹ nìkan ní sehu wọn lẹ nìkan mukadam àwọn kò tún gbé mukadam ní àwọn bá tiẹ̀ mọ́ torí pé kìnìún kan àwọn mùrídìí wọn tún lọ sọra ní mùrídìí ẹlòmíì nínú súnà táwọn kò di mùrídìí mùrídìí wọn máa ń lọ ní gbóná lọ ní gbogbo bí jáde àbí ẹ̀kọ́ ni àyè ti pọ́nmọ́ lé tó mùrídìí nínú súnà mùrídìí báwo kí lọ́ọ́ máa rà á so eléyìí ẹ mẹ́tẹ̀ẹ̀tì àwọn tó kún yẹlẹyẹlẹ nínú àwọn tó síwájú tàbí nínú àwọn aládàáda lẹ̀ ẹ mẹ́tẹ̀ẹ̀tì ọ̀kan nù wọn. wọ́n kún yẹlẹyẹlẹ gẹ́gẹ́ bí àti bìtà ti sọ ètí Imam Ahmad gbà wa wọn àwọn sí ọ̀nà yẹlẹyẹlẹ torí Nasara yẹlẹyẹlẹ torí ọ̀nà Ọ àwọn náà fún yẹlẹ sọ́nà mẹ́tàléláàádọ́rin kó ló ha fi nà á anabi sallallahu alaihi wasallam wọn ni gbogbo wọn yìí náà ni wọn wọ illa wahida àyàfi ẹyọ kan wà hiya al-jama'a anabi sallallahu alaihi wasallam sọ fún àwọn ni jamaa àwọn tí ò ní sórí ikú àwọn ni jamaa nínú àwọn ìgbà wá ni anabi sallallahu alaihi wasallam wọn ròyìn wọn wọn ni won umman kanu ala mithli naa ana alayhi sáà wa a ashabi àwọn náà làwọn ti ń bẹ lórí irú tèmi àtàwọn sàádé mi kà ń bẹ lórí rẹ lónìí. eléyìí lọ ẹgbẹ́ mi pẹ̀lú ká máa gbìyànjú láti dọ́kàn nù wọn ká máa kún yẹlẹyẹlẹ. an aqimu ad-dina wa la tatafarraqu fihi ọlọ́nkọ́ aláṣẹ ká gbẹ́sìn dúró àti gbọ́dọ̀ yapa lórí ẹ̀. gbogbo tó lè fi yapa ọlọ́ọ̀sì dínà rẹ̀ fẹ́yìntẹ́nà ẹ̀ tí ìyapa bá wà ní nípa nǹkankan ẹ̀dá padà sọ́dọ̀ lọ tẹ́ máa ń ti fanfa nípa nǹkankan ẹ̀dá padà sọ́dọ̀ lọ ẹ̀dá padà sọ́dọ̀ anabi Muhammad sallallahu alaihi awọ yẹn fún inú tí ó yẹn ju awọ yẹn fún inú anabi torí di báyìí pé sọ kalẹ̀ láti ẹgbẹ̀rún ọdún ó lé kìí ṣe àyà tí yọ sọ̀kalẹ̀ lánàá torípa náà ibi ti kú kò sì sí wàhálì kan tí yọ sọ̀kalẹ̀ mọ́ ṣùgbọ́n àwa mùsùlùmí gbọ́ ẹ dákun kí ló dé sí akọ́sí wa pín yẹlẹyẹlẹ ètò súnmọ́ nínú èsì ni pé àkọọ́lẹ̀ kan ti síwájú tó ń ti àwọn àkìlọ̀ yìí pípé ìjọ òṣèké ni yóò pín yẹlẹyẹlẹ ṣùgbọ́n ẹ dákun ṣé ó yẹ ká máa ran ẹni tí ó mú wa pín yẹlẹyẹlẹ lọ́wọ́ ni káfí máa dá mi sí kígiri ó lè bá àdàgbà àbí ká wọ́ ọ̀nà tá a fi pa ìpín yẹlẹyẹlẹ àti tí máa bí ká fi parẹ́ níṣẹ́ lọ́yẹ̀ ká wọ́ ọ̀nà tá a fi mú òpin bá gbogbo tí ó ti sábà bí ìpín yẹlẹyẹlẹ. torí ẹ̀ ló ti jẹ́ pé Islam ọ̀faramọ́ ipe kéèyàn jẹ́ fáwọn ẹni tí ń ṣọ̀kan lórí dáadáa. tí wọ́n fi wá di kí wọ́n fún yẹlẹyẹlẹ ọlọ́run bọ̀ fẹ́ bẹ́ẹ̀. torí ẹ̀ tuntun wa náà ti fi kan anabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní mùsùlùmí bá lórí gbọ́rọ̀ sọ lórí yín lẹ́nu olórí àpapọ̀ khalifa ẹnìkan wá dé torí pé ìpín yẹlẹyẹlẹ àbúrò rẹ sẹ́mi kó fẹ́ sọ̀nà kó lórí ó pé méjì ni ẹ̀jọ̀ pa ọ̀pọ̀ kẹ̀pa ẹ wo inú Mas'ud radiyallahu anhu ìgbà tí wọ́n lọ tẹ̀lé àlẹ́ ìṣòro àti ọ̀nà ṣe hajj wọ́n fura sí gbogbo ìgbà táwọn ti wá Mẹ́kà táwọn ti wá Mínà táwọn ti wá Muzdalifa táwọn ti wá Lárafa gbogbo ohun táwọn ti àwọn ti kọ́ sọ̀rọ̀ ètò ìjọ́ra ta mẹ́rin mẹ́rin méjì méjì làná bìí ti fa gbogbo àwọn sáré fura bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tí Uthman radiyallahu anhu tó di àrólé sanabi sallallahu alaihi wa sallam Uthman pè é ẹwọ wáyà kan Uthman radiyallahu anhu ó pè é dípò kó kí n rákà méjì mẹ́rin mẹ́rin ló fún un gbogbo àwọn tó sì ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ yẹn tó fi dórí àwọn ará mẹ́kà méjì tí ànábì ń kí láyè mẹ́rin làwọn náà kí wọn ò kí méjì fún un. ìwọ ọ̀sán náà ti jẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ náà ìwọ náà méjì ló kí ńlọ adé tó di àrólé tí wọ́n wá kí méjì tí ànábì kí mẹ́rin. sẹ́mi kó mú wọ́n fi Usman radiyallahu anhu léèrè wọ́n ní kí ló dé tó fi jẹ́ pé ìrun dáná bí sallallahu alaihi wasallam tí wọ́n kí rákà méjì ni wọ́n kí rákà mẹ́rin Usman ní ittakhadtu min ahli Makkata ahlan ó ní torí pé mo níyàwó láàrin àwọn ará Mẹ́kà yẹn ni pé mo fẹ́ yàwó Mẹ́kà mo sì fìyàwó yẹn sí Mẹ́kà. Gbadoo ti jẹ́ pé maka mo fi wọ́n á mi fún bí ẹni tí ń gbé mọ́kà ẹni tí sì ń gbé mọ́kà ẹ̀rọ pé lòlù tẹ wà tẹ̀lé pé tẹ̀ ìsúnrin àjò ẹ̀mí dìrùn tọ̀ maka tí mo tẹ̀lé fà àjò inú náà ni tí mi àjò inú náà ni òun wá dojú sú àwọn tàbí ká á gbogbo àwọn ará mọ́tà náà ti ń bẹ̀tọ̀ láàrin nàbì sọ̀rọ̀ láti sẹ́lẹ̀ àjọ náà ààrẹ nìkan ni wọn tá nàbì ní kó pé rùn. Ibn Mas'ud wá sọ pé lóòótọ́ mi ò fara mọ́ mi ò sí Uthman sọ Uthman sì ló lórí. Wọ́n á ní kí ló dé bẹ́ẹ̀ sọ kẹ́kẹ́ tako ká bá mọ̀ pé ẹni à ọ ní al-khilafu sharr al-khilafu sharr ó ní ìyapa burú mi ó gbẹnu lọ́kọ̀ sọ̀rọ̀ nítorí kọ́mọ́bà bí apá láàrin àwọn sàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam nítorí àwọn náà yẹ ká ní fura yẹ ká ní fura gbogbo tí ó bá máa ti sábà bí ìyapa ọ̀rọ̀ tó sọ tí ó fi káwọn èèyàn dọ̀ ara wọn níbi tẹ́ ẹ wà wọn máa sọ̀sọ̀ lópin ìgbà tí àìsọ̀rọ̀ yín kò bá ní bí kó gbẹ́sìn ọlọ́pàá mọ́ sẹ́nu ọ̀rọ̀ tó ń sọ ní ìsìn ọ̀rọ̀ nípa ẹ̀sìn Usman radiyallahu anhu ń tó ọ̀hún àpá ti di ẹni táwọn kan táwọn kan sì lè sọ̀rọ̀ àwọn kan sọ̀rọ̀ àmọ́ wọn sọ débi pé gbogbo èèyàn mọ̀ wọ́n sì rí kí ló dé tẹ̀ ẹ̀sẹ̀ pẹlẹmọ wọn nítorí pé ìyá pa àbúrò ni wá sàbúrò àbúrò ni Ibn Abbas radiyallahu anhu lẹ́yìn Umar radiyallahu anhu wọ́n sọ̀rọ̀ nípa ọ̀nà tí wọ́n máa fi pín ogún ìgbà míì ogún tẹ̀ fẹ́ fún ó lè má tu ọ̀nà tẹ fẹ́ pin bí lápèjúwe téèyàn bá kú tó fi ọkọ lẹ̀ obìnrin ó fi ọkọ lẹ̀ ó sì fi àwọn ọmọ ẹ̀yà méjì sílẹ̀ ó fi ọkọ rẹ̀ sáyé ó tún fi àwọn ọmọ ẹ̀yà rẹ̀ bìnrin méjì sílẹ̀ àwọn ọmọ ẹ̀yà rẹ̀ bàbá kan náà màmá kan náà ló bí wọn ọkọ. àti ọmọ ẹ̀yà rẹ̀ méjì ọlọ́run ọba ti sọ fún wa náà Al-Qur'an pé táwọn ìyàwó wa bá kú nígbà táwọn ìyàwó yẹn kú wọn kọ́ láyé wọn lẹ̀ ọlọ́run ní kí ọkọ mú dájú dúkìá ìyàwó rẹ̀ lè wọ́n bá sì fi táwọn ọmọ ẹ̀yà rẹ̀ jẹ́ obìnrin obìnrin méjì ju méjì lọ á máa fún wọn ní ìdá méjì nínú mẹ́ta ìǹtẹ́ni tó kù sílẹ̀ tá a bá fi ìdajì ìdajì gbogbo dúkìá tọkọ ọgbà tá a fi kún ìdá méjì nínú mẹ́ta ìǹtẹ́ni tó kù sílẹ̀ ó ti di owó tí wọ́n fi ilẹ̀ lọ àbí òsì lọ ẹ fi dájì ẹ fi kún ìdá méjì nínú mẹ́ta tó bá yẹ pé náírà mẹ́fà wọn sílẹ̀ owó tí àwọn ẹni tí ó ti kún lẹ́tọ̀ọ́ sí ní ìtọ́jú di náírà méjì lórí ìdá jíjẹ́ náírà mẹ́ta ìdá méjì nínú mẹ́ta náírà mẹ́rin lọ tó ó di náírà mélòó náírà méjì tó bá yẹ six million ni wọ́n sílẹ̀ ọkọ̀ gba three million àwọn ọmọ ìyá méjì ọgbà four million sábà fi four tàbí fún three ó di seven million seven million gbọ́dọ̀ àti wá fẹ́ mu wa. sọ Umar radiyallahu anhu àwọn wa ní táwọn rí bì ó ní wípé kéde three over six ìlà àpọ̀pọ̀ mọ́ ẹ̀wọ̀n tó three over six lọ́lọ́sọ̀ pé kẹ́ẹ̀fún Umar ní àní fún ní three over six náà á fún three over seven sẹ́mi pé three over seven ó kéré sí three over six ọlọ́wọ́n ọmọ ìyá yẹn àní fún ọ ní four over six ma four over seven la fún ọ ẹ sì mọ̀ pé four over seven ó kéré sí four over six ó mọ̀ ní ìdálọ́ látàkù obìnrin bá tẹ̀ ìgbà tí ó mọ̀ lọ́wọ́ kú. Ibn Abbas wa ni èmi látàkù kí ló dé tẹ sọtẹ́lẹ̀ ó ní a kana rajulan muhaban fẹhìf a ẹni ìbẹ̀rù ni ó máa bẹ̀rù rẹ lọgbà mi tó ẹni kí àwọn sàádé yẹn wọn ní pípé tó ga dá wàhálà lẹ tí ọwọ́ kíkẹ́ orí rẹ̀ dá wàhálà lẹ nǹkan bá wọ́ọ̀sì rẹ̀ ọ̀tọ̀ ẹ wá gbé gbọ̀nà tọ́jà bọ̀dé àwọn kankan wá sí ẹgbẹ́ olè dáhùn alárẹ tó wọ́ tirẹ̀ kí wọ́n fẹ́ ta gbogbo ilé ayé rúbí. tó gbogbo ilé yẹn náà lọ́nà àmì sọ́lá àlẹ́ ìsọ́lá tó sọ́lá sọ pé máa ń yọrí nílá omi ní khayra yorùbá bẹ́ẹ̀ ló fi tì í. gbogbo ẹjọ́ náà bá bá ro rere rò yóò fún lágbọ̀ọ́yé tó péye nú ẹ̀. kéèyàn lágbọ̀ọ́yé tó péye nú ẹ̀ ní ìmọ̀ ẹ̀ so eléyìí kachara rẹ̀ kẹ́kọ̀ọ́ a gbọ́dọ̀ dàbí àwọn kan o nínú àwọn tó ti yẹlẹyẹlẹ wọn yapa lẹ́yìn ìgbà tí màá ti dé eléyìí tí màá ti dé lẹ́yìn tí màá ti dé kò yẹ kárí bídí àná wọlá sẹ̀rọ̀ pé màá ti dé ọjọ́ ti pẹ́ alukóra ti wà láti jò ti ẹ dákun tó tún ayẹ tẹnìkan kó tún máa ṣe bídíà ẹ wò àdìsí kan lásán nínú àwọn àdìsí àti nàìjíríà sallallahu alaihi wasallam sábà ti làákà ẹ̀fà rẹ̀ wàláì wọ́n eradicate gbogbo bídíà rẹ̀ man amila amalan laysa alayhi amruna fahuwa radd gbogbo ẹjọ́ bá ti tẹ̀sà dé ìsàwálà ni kò ṣe àdá padà fún ẹ dákun tá ló fẹ́ ṣe àtìdá ìsẹ́ńtẹ́fẹ́ ṣàtìdá ipe ìpín yẹlẹyẹlẹ tó wà láàrin àwọn mùsùlùmí ó yẹ kó dókun gbogbo òpin yẹlẹyẹlẹ fífẹ́ ẹnu bí ó yẹ ká mú wá sókun kíkà ló kú wa kọ́ rọra rẹ̀ kó ti tẹ̀lé tọ́lọ̀ kọ́ rọra rẹ̀ kó ti tẹ̀lé tà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam torí gbọ̀n dandan ló lè já sọ̀ ohun gangan ló lè léwà jìnnà sí yàpá ọlọ́kọ́ ràn wá lọ́wọ́ lórí àti sọ̀kan ó léwà jìnnà ti di yapa ó sì èmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí wọ́n máa pèpè lọ sí di káṣe dáadáa tí ó sì máa kọ́ ṣíṣe ìbàjẹ́ fáwọn èèyàn gba ọ̀nà tó dáa ọlọ́run ó sì èmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó ṣoríire àwọn ẹni tó nà ń ròyìn tí wọ́n máa pè yẹn lọ sí di káṣe dáadáa wọ́n sì máa kọ́ bàjẹ́ fún yín kọ́mẹ́sì mi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí àlọ́ pé wọ́n yapa wọ́n sì pín yẹlẹyẹlẹ lẹ́yìn ìgbà tí àwùjáde ti di wàhálà wọn. ọlọ́run kò ti débi tèmi pẹ̀lú yín lólórí rẹ̀ láyé àtàkìyà subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ẹni tó bá ní bèrè alaikum salaam. نعم اللهم

ìròyìn ọlọ́run fún wa lẹ̀ kòkòrò ọlọ́run ti sọ fún wa pé wálé lẹ́ẹ̀dì lásìmọ́ ìfúnná fẹ́ẹ́ dùn òbí ha lọ́lọ́run làwọn orúkọ tó rẹwà jù ẹ máa fi wọ́n pè é ẹ̀sẹ̀ lọ. Thank you náà ìpín gbàtà sọ pé Maryam alayhi salam.